lẹ́yìn tí a ti dá ọpẹ́ fún ọlọ́run atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa anabi muhammad sallallahu alayhi wa sallam kọlọ́run kó ṣàlékún ìyọ́nú rẹ̀ fún àwọn sàhábí anabi àti gbogbo àwa mùsùlùmí tó dúró ti ẹ̀sìn ọlọ́run ọba bó ti tọ́ àti bí ó ti yẹ àbẹ̀lọ́hún kọlọ́hún kó jẹ́ kí àlékún àánú ọlọ́hún àti yọ́nú rẹ̀ kó máa bá àwa náà àti gbogbo mọ̀mìnì títí di ọjọ́ ẹ̀san lọ́kùnrin lóbìnrin àkírà wa àwa jàmá àpò ìbáàdà kọlọ́hún kó gbà ní ẹ̀sìn fún wa àbẹ̀lọ́hún kọlọ́hún kó jẹ́ kí yá bá níbi tí ó lérè kọlọ́hún kó jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àbẹ́lọ́run olúwa wa irú èyí tí àwa nú ẹ̀ lọ́dún yìí nítorí wípé ní kò sẹ́ni tí ó kà láyà àìpé irú rẹ̀ tó bá tiẹ̀ ṣẹlẹ̀ rí ọlọ́run ò tí ì jẹ́ kó sojú àwa àwọn abẹ ọlọ́run kọlọ́run kó bùn wá lẹ́nu kan tàlàáfíà kọlọ́run kó dákun kó má tún fi ewé eléyìí ṣàdánwò fún wa mọ́ ọlọ́run lè túbá ọlọ́run túbá o ọ̀n ṣàforíjì fún wa ọlákan oṣù ọlọ́run ọba ìjókòó wa tafsirul Qur'an ètí à ń ṣe tafsiru suratul Fatiha wọn náà ni a ti ń bá lọ a ti parí ìtumọ̀ eh, suratul Fatiha àṣàlàyé àwọn ẹ̀kọ́ tó jẹ́ mọ́ àkídà tawhid nínú rẹ̀ ní àná pẹ̀lú ògùn ọlọ́run ọba àwọn mẹ́nubà àwọn al-ahkamul fiqhiyyatul muta'alliqa aw al-mustanbata fi aw min suratul fatiha àwọn ìdájọ́ ẹ̀sìn ìdájọ́ fòrúà tó rọ̀ mọ́ suratul fatiha náà àwọn adájọ́ yìí náà ni wípé a ti mú hadithu kan wá. ìpè jùṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam bàtà ń dá kọ àwọn orúkọ tí suratul fatiha ní hadithu ubada ibn samit radiyallahu ta'ala anhu fi kutub sunan sahih bukhari wa muslim wa kutub sunan abi daud wa nasa'i wa tirmidhi وابن ماجه رحمهم الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب وفي رواية في لفظ هذا الحديث عند إمام مسلم قال لا صلاة لمن لم يقرأ بأم الكتاب والحديث حديث عبادة بن صامت رضي الله تعالى عنه nínú hadithu yìí èyí tí asọ̀hábíyù jalil ọ̀bẹ́àdà ibn sọ́mìt tó gbà wá gbogbo àwọn afa aládéhìsì alimami bukhari alimami muslim alimami abu daud alimami nasa'i alimami tirmidhi alimami ah, ibn maja gbogbo wọn àtàwọn mí nínú afa aládéhìsì ni wọn gbà àdéhìsì yìí wá sahabi jalil sọ wípé ní òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam sọ wípé la salata liman lam yaqra bi fatihatil kitab gbogbo ẹni tó bá kírun gbogbo ẹni tó bá kírun tí ò bá ka fatiha irú ẹni bẹ́ẹ̀ kò nírun o ẹni pé irun rẹ̀ ò tọ́ la salata ay la liman lam yaqra bi fatiha tẹ̀lé kitab gbogbo ẹni tó kírun tí ò ka fatiha ìrun irú ẹni bẹ́ẹ̀ kò tọ́ nígbà tá a má dé tiwa lákọ̀ọ́kọ́ sọ wípé inú àwọn orúkọ tí alifatiha ń jẹ́ òun náà ni fatiha alkitab gẹ́gẹ́ bó ṣe wà nínú hadithu yìí. inú ẹgbàá wa míì tí sọ̀hábí yìí gbà wá ọ̀bára tó ń bọ̀ ibn sọ́ọ̀mì tó látọ̀dọ̀ imam muslim sọ wípé ńlá sọ̀lá ta. لمن لم yaqra bi الكتاب، kitab gbogbo ẹni tí ò bá ka fatiha òun náà ni ummul kitab ìyá àwọn tírà fatiha náà ni gbogbo ẹni tí ò bá ka irun rẹ̀ ò tọ́ irun rẹ̀ kò tọ́. àti àṣẹ láǹfà nínú àwọn nínú àdìsá kayé náà ni wípé àṣekíka fatiha nínú ìrun orígun ni. láti ní ọ̀ràn yẹn sí ni ọ̀ràn yẹn ọ̀nà ni kíka kíka fatiha nínú nínú ọ̀run. ǹjẹ́ kíka fatiha yìí ọ̀ràn yẹn ni fún ìmáàmù nìkan bá àti fún imamu àti fún gbogbo àwọn ìròyìn imamu àtẹni tó ń dá ìrun kì í ọ̀ràn yẹn ni kíka fatiha nínú ìrun ọ̀ràn yẹn bákan náà ọ̀ràn yẹn ni kíka fatiha nínú ìrun nàwáfílù wa. bákan náà ọ̀ràn yẹn ni kíka fatiha ní gbogbo rákàrún ìbáàjẹ́rùn ọ̀ràn yẹn ni ìbáàjẹ́rùn náfìlà ìbáàjẹ́rùn táǹkéwújá kìíní ìbáàjẹ́ ìtàǹkéwújá jẹ́ ìka fatiha ọ̀ràn yẹn ní gbogbo rákà kọ̀ọ̀kan. ẹ̀rí eléyìí ó wà nínú hadithu al-musiu fi salatihi arákùnrin kan tí ó kírun ní mọ́sálásá nàbí sallallahu alayhi wa sallam arákùnrin náà mọ̀rún kí ó kí lákọ̀ọ́kọ́ ànábì sallallahu alayhi wa sallam sọ fàyínà kàlám tọ́sọ́lì tún irun rẹ kí tọrọ ọtí ìkírun arákùnrin náà tún tún irun kí lẹ́ẹ̀kejì anabi sallallahu alaihi wa sallam sọ fún yìí pé ní sọ́lì fàyínà kàlám tọ́sọ́lì arákùnrin yìí ń dúró òun rùkú òun forí balẹ̀ òun nàró òun ka fatia sí náà anabi sallallahu alaihi wa sallam sọ pé ní sọ́lì fàyínà kàlám tọ́sọ́lì sallallahu alaihi wa sallam ó tún délé ẹ̀kẹta ànábì tó ní sallallahu alaihi wasallam salli fa innaka lam salli ìsìn ilẹ̀ alákùnrin kan pé ní ah ya rasulallah inni la uhsinu ghayraha ayé tí mo kíhun mo sì máa kí mo nù ó ń ṣe ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run tó lára kó máa bá wa kọ́ arákùnrin yìí wọ́n rí i pé ọba ti débi ìran fàkẹ́bìrì àwípé ní Allahu akbar thumma qra ma tayassara thumma qra ma tayassara eh, mimma ma'ak thumma iqra mimma ma'ak min al-Qur'an lẹ́yìn náà èyí tó bá wà tó bá rọ̀ lọ́rùn látọ̀rí kọlùfọ ẹ̀ eh, fọlọ́sì fáwọn kọ́mọ́ èyí tó bá rọ̀ lọ́rùn nínú alukur'an eh, kọ̀ọ̀ká ma tayassara ma'aka min al-Qur'an lẹ́yìn ìgbà táwọn ìsọ̀rọ̀ sọ́la wa parí àlàyé rákàkà fún un tán wa ni pé ní summa if'al mithla dhalika fi jami'i salatik ní ìsàlàyé rákàkà yìí ń bẹ́ẹ̀ náà lọ́sẹ̀ máa kí gbogbo rákàkà kan nínú àwọn àlàyé táwọn ìsọ̀rọ̀ sọ́la sọ fún yín pé kó ka fatiha do nínú àhàdìsù mùsùlùmí ànábì ò sọ yìí pé kó ka fatiha ànábì ni pé iqra ma ma'aka min al-Qur'an fa hummila hadha al-hadith àwa gbé hadith yìí lórí hadith Ubadah bin Samit sáà nàbì ti jẹ́ kó yé wa sallallahu alaihi wasallam wípé ní ẹni tí ò bá ka Fatiha kò ní ràn síra níta nàbì ní kó ká inú tó sọ fún mi pé ní nǹkan tó bá wà pẹ̀lú ẹnu Al-Qur'ani nìka yìí ni pé Fatiha àti sóra mi àti àyà mi tó wà ní ẹ̀yìn rẹ̀ pọ̀tí ẹ̀rí wípé tulaasi ni kíka fatiha nínú ọ̀rọ̀ ni wípé ànínẹ́tọ̀rọ̀ Eh, eh, rakaat salat kíkà ní gbogbo àwọn arákàrún rẹ̀ kọ́ ṣe bẹ́ẹ̀ tó túmọ̀ sí pé ní kíkà fatiha nínú ọ̀run ọ̀ràn yẹn ni mutaayina bákan náà gbogbo raka lẹ́yìn ti ka fatiha bákan náà nínú ọ̀run táǹkéwú jákè ní àbí nínú ọ̀run ti àǹkéwú jẹ́ẹ́jẹ́ níbẹ̀ ìdájọ́ kan náà ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì tó tún rọ̀ mọ́ òṣìṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bá ti sọ ọ́ pẹ́ni tí ò bá ka fatiha ẹ̀ ń tọ̀hún kò ní ìrun o. àǹtá máa gbọ́ inú àdísọ́ yìí ni pé kéèyàn ó ṣe allahu akbar kó wá dákẹ́ láì ka fatiha jẹ́ intanẹ́tì sallallahu alayhi wa sallam wínú àbí òǹkọ́ àbọ̀n ni àti nǹkan míì ìdáhùn rẹ̀ náà ní ẹlẹ́ẹ̀kẹta naam gbogbo ẹni tí ó bá ń kírun ṣe pé lẹ́yìn tó kábàárà ó kà dákẹ́ ni kò kà nǹkankan kò wí nǹkankan àpẹẹrẹ yìí náà yóò lam yaqra bi fatihatil kitab àbítálí lẹ́sàlá òsọ̀lá. àbí ẹlòmíín náà ń bẹ fẹ́ pé ní ó kà á àmọ́ qira'atuhu laysat kama unzilat ala muhammad sallallahu alayhi wa sallam ó kà lọ́nà tí e sọ̀nà tí wọ́n gbà sọ fatiha kalẹ̀ fún ṣọlọ́n sallallahu alayhi wa sallam kò ká bá anabi ti ka tiẹ̀ sallallahu alaihi wasallam gbogbo aláàtì tí ma wípé ní anabi sallallahu alaihi wasallam sọ fún wa wípé sallu kama ra'aytumuni usalli bí mo ṣe kírun náà ni ẹ kí ti yín o ìtumọ̀ ẹni pé bí mo ṣe ka fatiha mi ni ẹ ka fatiha ti yín mo bá ṣe ka sóra ni ẹ ka sóra mo ṣe rùkú tẹ́rí pé mo rùkú tẹ́rí pé mo forí balẹ̀ bẹ́ẹ̀ náà ni ká yẹ ṣe gbogbo ìròyìn ẹni tó bá wá ń ka fatiha tí ò kà á dáadáa ibi tó ti yẹ kó pe ṣẹ́dá kò pé ibi tó yẹ kó fún ráfọ́n kó fún dómà tó yẹ kó fún dómà fún ráfọ́n gbogbo eléyìí náà ìdájọ́ náà ni wípé ní kò ka fátíà o àbí fún àpèjúwe yìí tó kọ́mọ́n jù ó ní gẹ́rìlì mangalubi mangalubi àdìpé bàbá kèsì ẹni tó ka gẹ́rìlì mangalubi ó ti fi nọ́ọ̀nù sínú sọ́ọ̀tù fátíà kò sì sí harfun non nínú mangalubi non tó fi kún o ti yí tuma padà ọ̀rọ̀ tó pé òun àti ẹ̀lẹ́ rí nínú alukurani kò sí gbólóhùn alimangalubi kò sí nínú alukurani látọ̀kẹ́ alukurani ti dé parí rẹ̀ kò sí alimangalubi tìhì ó sì dá lójú pé kò sí nítorí fatia ẹni tó bá wá ka wípé ní ghayril mangalubi ìyẹn ò ka fatia o ìyẹn náà ti wà nínú àwọn tí òjíṣẹ́ ńlá kan wípé ní sallallahu alaihi wasallam la salata liman lam yaqra bi fatihatil kitab àbíbákan náà kọ́ pé kọ̀pẹ́ ní mangalubi sọ pé ní gẹ́rìlì magilubi magilubi tá a bá sọ fún ọmọ lárúbáwá pé a fẹ́ pè mùláwù fún ọ dictation òyà kọ̀ gẹ́rìlì kódà ní ìsọmọ lárúbáwá gan gbogbo àwọn ọmọ àtàgbẹ́ lárúbáwá tẹ́ bá ní pé mú pẹ́ńsù rẹ̀ àbí mú pẹ́ẹ̀nì rẹ̀ mú ìwé kan wá kan tí mo fẹ́ máa pè ní ghairili magilubi ntẹ́ntàn ó kọ ní ghairil almagilubi bi lam la yaktubuhu bi bọ́ọ̀d àfi nítorí bá máa pẹ́ ní fáṣí àlàní kan ó kọ lóko bọ̀tá pé kò mà àkànpé dictation fún ó sì ń kọ́ ntí ó kọ ní ghairil magilubi almagilubi kò sínú sọ́tò fáṣí bi lam èyí tó wà ń bẹ̀ ní the board ghayril maghdubi olùwànú fatia amma billam fàlà kò sínú fatia èyí tó tán jọ bẹ́ẹ̀ òun náà ni wala dọ́ọ̀lìn bí ẹ bá wá pè ní wala láàlìn àìpé o ti pè láàmù mélòó nù láàlìn lé lámù méjì eléyìí náà sínú sọ́tò fàáfíà gbogbo ẹni tó bá kà á báyìí dákun jẹ́ ká kíyèsí gbogbo ẹni tó bá kà á báyìí òun náà ó dà sálá ó wọnú láàsọ̀ látàlẹ́ máa ń lámúyá kọ́ra ìfàáfíà àtẹlẹ kìtà bí ẹ dákun ká kíyèsí ẹ̀ jàmá kò ọlọ́run kó gba ìrun wa òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam jẹ́ kó yà wípé ní nínú nǹkan tí wọ́n kọ́ àwọn náà mọ̀ ní irun fa ń sọ̀lọ̀ àti tọ́lọ̀ bá ní kí irun ó dúró fàmà bá dà á àwọnù pẹ̀lú ògbọ́rọ̀ yìí tó kù lẹ́yìn ọlọ́run ṣe ń fúfú yẹ ẹkùn ẹ̀jẹ̀ ká mójútó irun yìí dáadáa ẹ̀jẹ̀ ká mójútó kíka fátíà orígun kan tó kan pani o ṣùgbọ́n èèyàn bá dákẹ́ tí ò ká kò ká o béèyàn bá kà tí ò ká dáadáa kò ká á so kíka fátíà ní orí irun nù àti pé ọ̀ràn yẹn ni fún ìmáàmù fún ìròyìn ìmáàmù àti ẹni tí ń dànù kí. ìkànnì ó tún wá kó mọ́sára kan sọ pé ní ìmáàmù yóò kà naam ẹni tí ń dànù kí yóò kà naam ẹni tí ń kírun lẹ́yìn ìmáàmù ńkọ́ ìwọ́n làwọn yìí pé ní irun tá a máa ń kí oríṣi méjì ni ìrún tá à ń kéwú jákè níbẹ̀ àti èyí tí a máa ń kéwú jẹ́ẹ́jẹ́ níbẹ̀ kò sí àní-àní wípé ìran tí à ń kéwú jákè ní àtà ń kéwú jẹ́ẹ́jẹ́ níbẹ̀ ìran tí à ń kéwú jẹ́ẹ́jẹ́ níbẹ̀ èyàn ó kà fátíà gbogbo èyàn náà ni ó kà fátíà àti àti ìmáàmù ni àti ìròyìn ìmáàmù ni àjọ kà fátíà nígbà pé à jẹ́ẹ́jẹ́ ni torí èyàn gbọdọ̀ dákẹ́ nínú nínú ìmáàmù wọ́n kà fátíà. àwa ẹ̀wẹ̀ ìmáàmù náà á ka fatiha títí wa tó níbi irun táwọn kí ó jẹ́jẹ́ nù yìí ọ̀rọ̀ àìpọ̀ ń jẹ́ ó ku tá a ti ń kéwú jákè ìrun tá a ti ń kéwú jákè ǹjẹ́ ìmáàmù ka fatiha bí àbí kò ní ka fatiha a rí nínú àwọn wá ní wípé ní ẹni tó bá ń kírun lẹ́yìn ìmáàmù ẹ̀ńtọ̀hún kò ní ka fatiha àwọn náà sì ní ẹ̀rí àwọn sọ wípé ní fatiha tí ìmáàmù bá kà ó ti gbé ti èrò ẹ̀yìn ìmáàmù ó gbé tàn tó wà lẹ́yìn rẹ̀ ẹ̀rí wọn náà ni hadith oníṣẹ́ ọlọ́run ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá a tó sọ wípé ní man kana lahu ìmáàmù. فقراءة الإمام له قراءة gbogbo ẹnikẹ́ni tí ń bá ń kírun lẹ́yìn ìmáàmù wípé ní ntí ìmáàmù bá ń kà ó ti tó irú ẹni bẹ́ẹ̀ ní kíkà tó túmọ̀ sí pé ntá máa gbọ́ inú hadith ni pé kò ní di kí èrò ẹ̀yìn ìmáàmù kó sulẹ̀ bùkátà àbí kó jàǹpátá fún òun ká fatiha kí ló fà á sọ wípé ní máa ń kí àná imamun faqira'atu imami lahu alqira'a ẹni tí ń bá ń kírun lẹ́yìn ìmáàmù ẹni tí ìmáàmù bá ti ń ké ó ti tó fún òun náà tó hadith àwọn tó wá ní pé kò pa dandan fún ẹni tí ń bá ń tó bá wà lẹ́yìn ìmáàmù kó ka fatiha òun nù. bákan náà hadith ó ń ṣe ọlọ́run ọba sallallahu alaihi nínú ẹgbàá wa míì tí anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ pé ni máa ń lé òun náà zá pẹ̀lú Qur'an pé ta ní ń ka kéwú ní ẹ̀yìn lẹ́yìn mi tí àwọn sàbẹ̀ yìí sọ pé àwọn tó sọ pé ní látẹ̀ fún àlù ẹ̀ má ṣe bẹ́ẹ̀ mọ́. so nínú àwọn ẹ̀rí àwọn tá a ní wípé èrò ẹ̀yìn ìmáàmù kò ní ka fatiha nù. tabawo hadith ìka tó sọ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì àti ẹ̀rí wọn tabawo hadith wọ́n pé hadith tàkọ́kọ́ pé ní man kana lahu imamun fa qira'atul imami lahu qira'a ẹni tí ń bá ń kírun lẹ́yìn ìmáàmù ìrun kéwú tí máa ń bá ti ń kéwú ti tó òun náà wàá rí i pé hadith yìí ó ṣeé ṣe kí ẹ̀rí àwọn òdìkejì tá a padà dákọ kó tẹ̀ wọ́n ju òun lọ torí sọ nísìnyí pé àwọn àáfàá gbogbo wọn ni wọ́n gbà wípé ni nínú sọ̀látù sirriya ìrun tá à ń ti ń kéwú jẹ́ẹ́jẹ́ tá à ń ti ń kéwú jẹ́ẹ́jẹ́ àti mámú àti ní títí ọjọ́ kà fátíhà ni. kí ló dé tá a sọ fún ẹ̀rọ ìmáàmù náà gba tá à ń kéwú jẹ́ẹ́jẹ́ pé a ah, nígbà tó ti wà lẹ́yìn ìmáàmù wọn ò lè wọ́rì ìmáàmù ti ń ka ó ti ka ó ti gbé tiẹ̀ àti gbogbo wọn pátápátá náà wípé nínú sọ̀látù sirriya yaqra'ul ma'mumu kàmá yàkàràó alìmáàmù kí wàá lè rí tó tó yọ màmúmù lẹ̀ nínú ìrun jàríyà rò pé agbọ́yé báwọn agbọ́yé so ẹ jẹ́ ká lọ ọ̀dọ̀ àwọn òdìkejì tàbí pé ní àti ìrun jàríyà ìrun táǹkéwú jákè níbẹ̀ àti ìyí táǹkéwú jẹ́jẹ́ níbẹ̀ àníṣe ẹnìkàlùkù gbọ́dọ̀ ka fatiha. هنا حديث عبادة بن صامت رضي الله تعالى عنه عند الإمام أبي داود في سنن أبي داود وفي سنن النسائي وفي سنن الترمذي رحمهم الله قال يعني قال أبو عبيدة رضي الله تعالى عنه قال صلى رسول الله صلى الله عليه وسلم الصبح òjíṣẹ́ ńlá محمد صلى الله عليه وسلم أكي kí فثقلت عليه القراءة so kẹrọ a bí ti ń kà ó ó ó ó lè díẹ̀ falama ń sọra fa ńgbà tá a kí àṣùbà tán tó dájú kọ wá qala inni arakum taqra'una wara'a imamikum ó dàbí wípé ẹ̀yin náà tó ń ké nǹkan ẹ̀ ń wí nǹkan kẹ̀ ń ka kéwú lẹ́yìn mi yìí ni pé lẹ́yìn máàmù yín qala Abu Ubaida bin Samit sọ wípé ní qulna àwíwá yìí pé ya Rasulallah ee eh, wàllá bẹ́ẹ̀ ni à ń kà à ń ka kéwu à ń ka kéwu lẹ́yìn rẹ̀ qala la taf'alu ẹ gbọ́dọ̀ ka kéwu lẹ́yìn mi mọ́ o ẹ gbọ́dọ̀ sọ kíni ẹ gbọ́dọ̀ ka kéwu lẹ́yìn mi mọ́ illa bi ummil qur'an àyàfi fatiha nìkan kíni tó ma eléyìí ni pé ní fatiha nìkan lè lè ṣe kíni lè lè kà lẹ́yìn mi kó sì fi ìdí sí ọ́ni pé fa innahu la salata liman lam yaqra biha gbogbo ẹni tí ò bá ka fatiha kò nírun liman gbogbo ẹni nìyíùn a rí pé ní sígátùlù ọmọmi nìyíùn láfùzù tó ń ṣe ìfádà ọmọmi very comprehensive ó kó ìmáàmù sínú ó sì kó mọ̀ọ́mù ó sínú. قال الإمام أبو عيسى الترمذي رحمه الله لفظ كان لفظ الترمذي قال وفي الباب عن أبي هريرة وعائشة وأنس وأبي قتادة وعبد الله ابن عمرو حديث تاgbà yìí irú ẹ̀ náà nínú báàbù yìí àwọn tán gbà wá ní àwọn sàbí Abu Hurairah ń bẹ nù wọn yànlá wa Aisha ń bẹ nù wọn Anas ń bẹ nù wọn Abu Qatada ń bẹ nù wọn Abdullahi bin Amr ń bẹ nù wọn faqala hadithu Ubadata hadithun hasanun حديث يعني tó dáa ni tó هذه قال رحمه الله وروى هذا الحديث الزهري عن محمود بن ربيع عن عبادة بن صامت عن النبي صلى الله عليه وسلم قال لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب قال وهذا الصح يعني لفظه أني أفسرني لجو وهذا هو اللفظ المنبخاري بخاري ومسلم كما سبق أن أشرنا يجيب بيا عيني هو أنه بخاري أتي مسلم قال أبو عيسى الترمذي والعمل على هذا الحديث في القراءة العمل على هذا الحديث في القراءة خلف الإمام عند أكثر أهل العلم في بعض سلايه فيني èèyàn ما máa لين إمام lẹ́yìn ìmáàmù كيو tí wọ́n في ń kéwú jákè àyàfi fátíà nìkan àbúrò ẹni sáà tí wọ́n wí nì látòrí àwọn sàábẹ̀ nàbí sallallahu alaihi wasallam àti àwọn tabi'ina lahum bi ihsani radiyallahu ta'ala anhu wa rahimahumullahu ta'ala wa hadha al-qawl huwa qawl malik ibn anas وابن مبارك والشافعي وأحمد وإسحاق يرون القراءة خلف الإمام gbogbo àwọn tá a dákọ̀ yìí látòrí sàábé ni àwọn tàbí òun àtàwọn àìmọ̀ tá a dákọ̀ gbogbo wọn náà sọ wípé ní kí èèyàn ó ka fatiha lẹ́yìn ìmáàmì tí ń bá ń kéwú jákè kò sí pé kò sí láì sí níbẹ̀. bí hadith yìí bí ó ṣe wá nínú sunani àbí sunani tirimidi òun náà ni àti àti gbọ́n so sábà wàá rí wípé hadith yìí lọ́sùn fi mahali nìza báwọn afáàtì máa ń wí lọ́sùn fi mahali nìza. آه، النزاع آه، آه، حديث حديث tó sọ pé ní ó bá nǹkan tí tá à ń sọ أباك أن الترمذي يتبع أن يكون روى أبو عثمان النهدي عن أبي هريرة رضي الله تعالى عنه قال أمر علينا النبي صلى الله عليه وسلم أن أنادي ألا صلاة إلا بقراءة فاتحة الكتاب وثم قال وروي عن عبد الله بن مبارك أنه قال أنا أقرأ خلف الإمام والناس يقرؤون إلا قوما من الكوفيين فهو حنفي أو أني آه، ويسبك آه، فاتحة لي إلي إمام نبي في أباتين كيو جاكي نبعهم فقال عن النبي صلى الله عليه وسلم وقرأ عبادة بن صامت بعد النبي صلى الله عليه وسلم وتأول قول النبي صلى الله عليه وسلم لا صلاة إلا بفاتحة الكتاب وبي قال شافي وكذا وكذا فقال معنى قول صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ الفاتحة في الكتاب إذا كان وحده واحتج بحديث جابر بن عبادة المهم آه، أما ولا آه، لك أنا تعالى لك فطلع وريكني إيتي آه، أما تعالى لك الله تعالى أعلم جو إري أما تعالى عملا بعموم قول صلى الله عليه وسلم لا تفعلوا إلا بأم الكتاب فإنه لا صلاة لمن لم يقرأ من تبقى كنيرو وكو مسألة كان àwọn tán láàlè kan náà rí wọn ní pé ní ọlọ́run sọ wípé ní wa idha quri'a al-Qur'an fastami'u lahu wa ansitu la'allakum tuflihun ní gbogbo ìgbà tán bá ń ka al bá ti ń ka alukur'an alukarim ká máa dẹ̀tí ká farabalẹ̀ ká farabalẹ̀ ká dákẹ́ jẹ́ ká sì dẹ̀tí kó lè bàa jókòó fa oríire fún wa. ntí àwọn onímọ̀ sọ nínú eléyìí ni pé kò takora wọn kò tako ara wọn al ni pé gbogbo àtàbà tí ń ka kùránì kò tọ́ fún mùmìnì kò tọ́ fún mùmìnì kó máa ṣàròyé àbí kó wá mú báàbù tiẹ̀ ní kó sábà bá tiẹ̀ lọ ní gbogbo àtàbà tí ń gbọ́ kíka alukur'an ká farabalẹ̀ ká dẹ̀tí kó lè bá a jẹ́ oríire fún wa yóò jẹ́ oríire fún ẹni tí ń kà á yóò jẹ́ oríire fún àwọn tí wọ́n ń gbọ́ ṣùgbọ́n nínú ọ̀run ní tá à ń sọ yìí nínú ọ̀run so ẹ̀rọ ìmáàmù yóò ka fatiha fatiha ti tiẹ̀ so a rí inú àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú ìdáhùn yìí sí yìí fata àwọn àfa wa sheikhuna wa aliduna al-allamatu abdulaziz ibn baz rahimahullah àti sheikh muhammad ibn salih alayhi wa sallam alayhi rahmatullah so àwọn fatiwa wọn náà ni wípé ní èèyàn lè ka fatiha lẹ́yìn ìmáàmù kódà tí n bá ń ka sura lọ́wọ́ àwọn ṣe jámùrù bẹ́ẹ̀ náà ááyà òun yìí ni pé wọ́n tíráyà àti mari láàrin ááyà òun àti hadith tó sọ wípé ní alẹ́ ka fatiha wípé ìsìmáwò alẹ́sìgáwò wàlẹ́sìmá ìlẹ̀ kùrán wàlẹ́sọ́ọ̀tì láwò ká dákẹ́ nígbà tá a bá ń ka kùránì so mustahabu ni níta gbọ́dọ̀ máa ṣe ni ṣùgbọ́n kíka fatiha orígun kan náà orígun òun ni fàyíṣà ta'arada rukun ma'al wajib la shakka annahu yugallabu ar-rukun tí orígun alladhi la yastaqimu aw la tastaqimu al-ibadatu illa bihi tó bá pàdé nǹkan tó jẹ́ ọ̀ranyàn gbọ́dọ̀ làmàyí pé ní orígun lágbára ó tẹ̀wọ̀n ju. ọ̀ràn yẹn lọ so ìdáhùn títí wọn nù so nípa báyìí gbogbo ẹni tí bá ń kírun láyé ka fatiha mo wà lẹ́yìn ìmáàmù kì í ṣe ẹ̀rí o ní ìtòrinlẹ̀ nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ àti ìmáàmù àti ìrẹ̀yìn ìmáàmù ìníkàlùkù ka fatiha ìtumọ̀ ẹni wípé fatiha ìmáàmù ò gbé èrò ẹ̀yìn ìmáàmù nínú ìtì. orin lẹ́nu àrọ àwọn onímímọ̀ tó bákan náà nínú jámù táwọn yẹn tó ń ṣe lórí táyà ni wípé àwọn àsìkò kan ń bẹ tí ìmáàmù máa ń sábà dákẹ́ ní ìmáàmù tí ti máa ń dákẹ́ lápòjúwe nísìnyí ó fẹsẹ̀ rìn rẹ̀ súnà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam pé a máa dákẹ́ kan àwọn adákẹ́ mẹ́ta kan nígbà tó bá ṣe kábàárà kó tó di pé bẹ̀rẹ̀ fátíà a máa díẹ̀ tàtó bá ka fatiha tán kótó di wípé ni yóò bẹ̀rẹ̀ sóra àmàdákẹ́ díẹ̀ tàtó bá ka sóra tán kótó di wípé ni yóò rò kó àmàdákẹ́ díẹ̀ tí ìmáàmù bá dákẹ́ gbogbo dákẹ́ tá a sọ yìí kì í sọ̀rọ̀ yẹn ìmáàmù tí ò bá dákẹ́ ìrun rẹ̀ sọ́hà tó aláàtò owó sàhíhà ìrun rẹ̀ tọ́ ìmáàmù tí ò bá dákẹ́ kò dákẹ́ tó kò sí láì fi ń bẹ̀ ìmáàmù tó bá dákẹ́ àá gbìyànjú ìgbà tí ìmáàmù ti wá lọ bọ̀ ọ́lẹ́ni tó parí kìrá fatiha àá fatiha títí wa tá a bá rí kàtán kí wọ́n tó bẹ̀rẹ̀ sóra àbíyá wà ní ìmọ̀ alihamudulilayi tá a bá rí kàtán à á kọ̀m̀pléètì títí à kà á máa gbọ́ nǹkan tí ìmọ̀n bá tó ń kà nínú nínú sóra míì nínú sóra míì ò pé eléyìí náà ó yé kó. Hmm. la salata liman lam yaqra. بفاتحة الكتاب فقي الإمام والمأموم يقرأها أتفكي سيكي fatiha ìmáàmù kò gbé ti màmúmù lórí tó rinlẹ̀ nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ pẹ̀lú ẹ̀rí tí a ti sọ àtọ̀ wípé ní kíka fatiha kí wọ́n má kà á ní bó ṣe sọ̀kalẹ̀ fún òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ìdájọ́ tiẹ̀ náà ni wípé kò ka fátíà o tòótọ́ túmọ̀ sí pé ní kò nírun ẹ̀dá kan jẹ́ ká kíì sí eléyìí dáadáa dáadáa dáadáa níbi àárọ̀ gbogbo àwọn ọmọ ìyá wa mùsùlùmí lọ́kùnrin lóbìnrin ẹ̀dá kan jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe ẹ ká mójútó ẹ̀sìn wa bá a ṣe máa mójútó ọ̀rọ̀ ayé wa ẹ̀dá kan jẹ́ ká mójútó ẹ̀sìn wa tó bá ti wí pé fátíhà nìkan làbá máa wà láì ká gbìyànjú ẹ̀ gbogbo ọ̀nà tá a bá fi mọ fátíhà ní ìtìrun ó fi tọ́ ọ̀ràn yẹn ní o ọ̀ràn yẹn ní o kódà bí yẹn ti dàgbàlagbà kó jù bẹ́ẹ̀ lọ ìjẹ́ ká náà ti wípé ní òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam kó ti pé ọmọ ogójì ọdún kí Quran tó máa sọ̀kalẹ̀ fún o anabi sì ha sallallahu alayhi wa sallam kó sì kó àwọn sábẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni ẹlòmíì ò ní wípé ẹ anabi náà ah, ọlọ́run ṣe Quran fún un àní bẹ́ẹ̀ ni ó ṣe bẹ́ẹ̀ fún un bọ́lọ̀ ṣe ṣe bẹ́ẹ̀ nírọ̀rùn fún ànàṣọ̀rọ̀ sọ́nà ló ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa náà torí pé kwan sọ wípé ní wàlá kọ́rí yasarun al-Qur'an lizikir fahal min muddakir wàlá kọ́rí yasarun al-Qur'an lizikir fahal min muddakir ọlọ́run sọ bẹ́ẹ̀ o ó pe gbogbo wa méjì ọlọ́run ló ní àwọ ọlọ́run wàlá kọ́rí yasarun al-Qur'an a ti ṣe al-Qur'an nírọ̀rùn nírọ̀rùn fún ìrántí fún tọ̀ ta nínú yín ta nínú yín tí ó fi ṣèrántí o ìbéèrè nù o ìbéèrè náà ẹ̀dákun gbogbo wa ń tó tọ́lọ́ ọ̀hún ọba ẹ̀jẹ̀ ká mójútó àwọn sàábíà nínú sọlọ́ àṣálà àgbàlagbà àgbàlagbà ni wọ́n fi kọ́ alukur'an wọ́n sì mọ̀ wọ́n sì hà gbogbo àwọn ẹ̀kọ́ ìlàfà rọ̀ṣẹ́ mẹ́rẹ̀ẹ̀rin lẹ́yìn Ali radiyallahu ta'ala ni gbogbo wọn tó kọ́ àgbàlagbà ni Abubakar Siddiq àgbàlagbà ni Umar ibn Khattab àgbàlagbà ni Uthman àgbàlagbà wọ́n lọlé kéwú wọ́n lọlé kéwú ọlọ́run sì ní kó yé wọn. ẹ àti dàgbà ní ẹ̀dàkùn wọn mẹ́jẹ yìí ń ṣe excuse o kìí ṣe àwíjàre o kìí ṣe àwíjàre o lọ́kùnrin wa lóbìnrin wa ẹ ká wá àsìkò fún un Allahu Akbar nínú àwọn nǹkan téèyàn máa ń rí ní ìlú Saudi ọlọ́run kó sàlékún dáadáa ìlú náà tí ó jẹ́ ẹ̀kọ́ ni wípé ní tẹ́ bá dé ìlú wọn fi ọ̀ràn ọmọ ọlọ́run ọba ẹ wá wò bọ́lọ̀ sí ní ká máa ní àwọn tó yẹ pé ní a bìlífù wípé bọ́ọ̀sì ọ̀jẹ́ ni a sì ṣe ṣe ṣe tọ̀ ká má wí kàyókù dé abẹ́nú náà láwà yìí ọlọ́run kó fa lùbáríkà sí nǹkan tá a bá ń ṣe. àwọn eléyìí wọ́n ń fàṣùkò lẹ́fún tán ọlọ́run ọba bẹ́ẹ̀ bá lọ haramu gbogbo àwọn tá a yẹ tọ́lá ti ní ká dé ìlú Saudi rí yálà Mẹ́kà ní àbí Madina a máa rí pé wọ́n máa ní halakọ̀ ìjòkó ìjòkó kíka Kùránì táwọn kéékèèké ń bẹ táwọn àgbàlagbà ń bẹ oríṣiríṣi àgbàlagbà bọ́jọ́ orin ọba ṣe mọ òun ni náà kó fi ayé àwọn sheikh wa al-allamah waliduna rahimahullah sheikh wa bakri eh, jazairi wọn kó sàlékún eh, ìyọnu ẹ̀ fún wọn ah, ní ìjókòó wọn ẹ̀rí pa àwọn àgbàlagbà mú pọ̀ níbẹ̀ bàbá náà sì máa kọ́ wọn nípa àgbàlagbà ni bàbá ní pé al-yawm naqra'u fi suratil Fatiha iqra'u jama'a. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين bàbá ó kà ó tún ní káwọn yóò tẹ̀lé àwọn ó tún ní tán bá kà táwọn ní kókè yín náà ẹ̀ kà á ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà bọ́lá tún ní ká rí tán rí hánà kúránì ni ẹ̀kọ́ jẹ́ káà náà mójútó jẹ́ káà náà mójútó kí ayé ó má jẹ́ má búlágù wá nílẹ̀ ẹ̀lmí níbí iná bẹ́ẹ̀ làwọn àgbàlagbà obìnrin náà àwọn orinlẹ̀ nínú ìtàwọn àwọn ìyàwó tiwa náà tán sọ fún wa pé níbi táyé tọ̀pọ̀lọpọ̀ wọn ti máa ń lè kọ́ àwọn èèyàn ní kéwú ẹ rí àwọn àgbàlagbà kódà yẹn ti ń tẹ̀pá ti ń tẹ̀pá lọ́sọ̀ pé ní kódà wà láì lómi ìtẹ́gbẹ́ ìyá ìyá àwọn lómi ìtẹ́gbẹ́ ìyá àwọn tí wọ́n tún máa jòkó tí wọ́n tún máa kọ́ àlùkùránì bàbá ń ṣe léyìí àfihàn àlùkìyàmà ni yóò tún máa jẹ́ báràkà fún àwa náà nípa bẹ́ẹ̀ dẹ́kun ẹ̀jẹ̀ máa pàápàá jùlọ nínú àwẹ̀ la wà yìí ẹ jẹ́ ká ní tágẹ́ẹ̀tì tágẹ́ẹ̀tì àtàwọn àgbàlagbà wa àtàwọn ọmọ kéékèèké wa ẹ jẹ́ ká ní tágẹ́ẹ̀tì ọlọ́run tó wá ṣe nísìn ẹ̀mọ̀yẹ̀kọ̀lù náà rọ́bà bọ́rátì náfíà ìgbà mi ń bẹ láti inú láti inú nǹkan tó kàn kọ́ ìyẹn tó máa láǹfààní gbogbo aláwa ń lé nísìn gbogbo àwọn jàmáà mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin nínú fámìlì wa ẹ jẹ́ ká máa ní ìjòkó kódà bó ṣe thirty minutes lójúmọ́ ni ẹ jẹ́ ká máa ní bàbá ìyá yìí ni pé akọ àtìyàwó àtàwọn ọmọ rẹ̀ ẹ jọ jòkó ẹ fọ́ọ̀mù sákù ẹ fọ́ọ̀mù sákù ẹ máa wá ka ẹgbẹ́ láti fatiha suratu nas ẹ kọ́kọ́ rí i pé fatiha ẹ dáadáa kó kíníkàlùkù ha kán sì máa kà ọlọ́dún tó ń wá ṣe lónìí a ní àwọn àáfàá wa tá a lè máa tá a lè máa kọ̀ǹsọ́ọ̀tì wọ́n máa correct wanu fatia àná àwọn ọmọ ìyá wa sọ pé ní àwọn ni àbáwo rọ́ọ̀bì tọ́tù hamlatul Qur'an àwọn tọ́lọ̀ wọn bá ti ṣe ní rọrùn fún tọ́pọ́lọ́ ti ní kí wọ́n rí alukurani ha wọ́n ha kìrìpá ha lásán wọ́n ti tún fi ṣe ìdíje nílé ní Nàìjíríà àti lókè òkun tí wọ́n sì yege wọ́n ń bẹ ńlọrin wà wọ́n ń bẹ ńlọrin wà ẹ̀yẹ́ kí ká tọ̀ wọ́n lọ bá a bá lè tọ̀ wọ́n lọ ó rọrùn yìí tá a bá ń kà bá a ti sọ jẹ́sì fún wa pé nínú ilé wa nínú ilé wa ká jókòó family sitting tí ó máa jẹ́ fún Quranic recitation káka èyí tá a bá kà nínú ìjókòó wa káka àlèkà sórò fóònù wa àbí ọ̀nà mìíràn tá a fi lè ka ká wá sẹ́ndì ẹ̀ sọ́kàn náà àwọn àfa ìtẹ́lẹ̀pẹ́ bá wò ó ǹjọ́ dáa bí kò dáa àwọ̀lẹ́ o tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. ó ṣe kí ni ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ta ni ó gbọ́rọ̀ ń ṣe ọlọ́run ọba sallallahu alaihi wasallam sọ wípé ní la salata liman lam yaqra bi fatihatil kitab ẹni tí ò bá ka fatiha dáadáa ẹni tí ò bá ka fatiha kò nírun tó pé irun rẹ̀ ò pé àbáfáwọn wípé ní kí èèyàn má ka kò ká kí èèyàn má dáadáa kò ká náà ni àbí pé bí mòmìnir tó bá máa nǹkan tí ń ṣe wàláì ó tó gbogbo ọ̀nà tábàbí fatiha ká ó tó ká wá o ó tó ká wá o ẹ̀dá kan má jà tanra wọn ká má tanra wa àwọn èèyàn bá bá ní kẹlòmí ò lọ ṣe interview at age of forty fifty sixty wọ́n wá lè bá ọmọ wọn sábà primary school national anthem ya arise to compatriots ọmọ ọmọ kéékèèké ha wọ́n ha dáadáa bàbá ọmọ wa lọ sọ́dọ̀ yóò àrí ní ọmọ ọmọ rẹ̀ ó wá yájò kó máa ka arise ní fi sáì ha ni o torí pé kí ni torí pé ó fẹ́ lọ ṣe interview ńgbà tá a wá lè ṣẹlẹ̀ yìí níbi ìtàfíò wa kí ló dé níbi ọ̀rọ̀ àlùkìyàmọ̀ wa dákàjẹ́ ká mójútó ká má dàbí àwọn tọ́lọ́wọ́n bá bá wínú alukur'an yàlámúnà zọ́hìrọ̀ mí alhayati dúnìyà wà hóm ànil àkìrọ́tì hóm rọ̀fìlún ọlọ́run ló yàn àwọn kan báwọn tó wá kọ́rọ̀ ayé yìí ni àwọn ah, aláì wọn mójútó wọn máa ń pẹ́ dáadáa àmọ́rọ̀ àlùkìyàmọ̀ <laughs> òpònú ni wọ́n amukunmẹ́kọ ni wọ́n afọ́nú fọ́ra nírú àwọn bẹ́ẹ̀ ẹ̀dàkùn ẹ̀jẹ̀ ká kíyèsí ẹ̀jẹ̀ ká try suggestion wa wò family quranic recitation sitting ẹ̀jẹ̀ ká introduce rẹ̀ ẹ̀jẹ̀ ká introduce rẹ̀ kó máa jẹ́ ẹ̀kọ́ nínú family ká mú àsìkò kan bí ìṣẹ́jú mẹ́wàá ni bí fifteen minutes ni bí thirty minutes ni gbogbo akájòkó ọkọ ìyàwó àtàwọn ọmọ wọn ẹ jòkó ẹ máa kà á bí ò bá dá yín lójú ẹ rìkọ́dù ẹ ẹ wá ẹni tí ó bá yín correct ẹ pé ẹ send ẹ sí kóyà kò ní dikẹ́ débẹ̀ sórí whatsapp ẹ send ẹ sí wọn wọn reply yín pé ibi tó ń tẹ́ ti correct ara yín ni ibi tó ti dá ní sọ lọ́wọ́ ṣe bẹ́ẹ̀ ẹni tó wá ṣe báwọn tó bá ṣe báwọn tó bá ṣe báwọn láyò kẹlẹ́kù lọ́hùn nafsan ìlà òsàn àkàtọ́lẹ̀ kan pẹ́ ní tó kà sí òrìkà náà òun náà kò ní rùn o àmẹ́ni tó ti wá gbìyànjú tó gbìyànjú dáa pé ní ibi tí gbìyànjú rẹ mọ́nu tó bá kàwé pẹ̀lú ògùn ọlọ́run ọba ọlọ́run gbalẹ̀ sí fún àpé kìí ṣe pé òun kò tà á wá náà nísìn kò jókòó gẹlẹtẹ yóò mọ wá gbìyànjú kó tún dáa sí kọ́lọ́n kó jẹ́ kó rí ìka dáadáa ju àbọ̀sẹ̀ ká ń lọ tó ó di ìdájọ́ mélòó jàmá ìkan nìyẹn. bákan náà ká tún pe àkíyèsí ara wa sí kìnìkan pàápàá jùlọ pàápàá jùlọ nínú àwọn akéwò tá a máa ń ké nínú àkéjẹ́jẹ́ eléyìí ó bá fatiha wí lákọ̀ọ́kọ́ kódà súrà náà ó náà wọnú ẹ̀ but fatiha pàápàá jùlọ fatiha ní ìtàn pé béèyàn bá béèyàn bá ké kò nírun àpé béèyàn bá ké rárá kò nírun béèyàn ké tí ò ké da kò nírun bákan náà béèyàn bá tún wá ń fẹ̀mí ké tí ń fẹ̀mí ké fatiha kò ké fatiha o kò ké fatiha o. نو فالامام ابن ابي زيد القيرواني رحمه الله ان سن ان سير عن الرساله ابن ابي زيد القيرواني في والقراءة التي يسر بها في الصلاة القراءة التي يسر بها في الصلاة كلها أي كل ببن تنجا كراء تابا فين كيو جاجاني نون هي بتحريك اللسان أكاكونو a gbọ́dọ̀ máa máa máa múfù ẹnu wa kẹ́nu wa máa múfù bìtàríkì àlìsàn ahọ́n wa ahọ́n wa gbọ́dọ̀ máa múfù ahọ́n wa gbọ́dọ̀ máa múfù nínú bitakalumi bìlùkùrán ká máa rí pé ní ahọ́n múfù táwọn fi ń pronọ́ǹsì alqur'an fàkójúwe fatiha alhamdulillah àǹdákẹ́ náà ni alhamdulillah rabbil alamin bá a sì rí jákèun ìrún wa kìí ṣe máyítà sọ́mítà ní sọ́ràtù sirriya ni wọ́n pè tárọ́ra ló kẹ̀rọ àwa ni ó gbọ́dọ̀ máa jẹ́ bi tahriki lisani bi takallumi bil Qur'an bọ́ọ̀bì tù kẹ̀rọ sirriya ni àmọ́ ká wá dákẹ́ ẹlòmíì tó bá ń dákẹ́ fúnra tẹ́ bá ń kíyèsí ẹ̀ máa kíyèsí kọ́lá ìtì wọn gan ní múfù tó túmọ̀ sí pé ní kó because kò sí bẹ́yìn ṣe múfù ahán tètè ò ní múfù ká ká ká ká ká ṣe wúwa ní sè ká pàṣẹ àkárí. ok ẹ ẹ ẹ panupọ̀ láì láì ẹ̀ka jẹ́jẹ́ láì láì láì sí ètè ǹjẹ́ ahọ́n mi ahọ́n ò lè mì pẹ̀lẹ́ yòun kàlámù nàfsí ní kùránì pẹ̀lú eléyìí kàlámù nàfsí wà kàlámù nàfsí kìí ṣe kàlámù o ni pé ọ̀rọ̀ téèyàn sọ tó pé ẹ ńbẹ́lẹ́mí rẹ̀ bàbá mi bẹ́ẹ̀ pé ní kàlámù nàfsí èèyàn lè fi sáìn kó fi kó fi gbé jáde nínú ìtàn anabi zakariya pàtọ́lá ní pé kó má sọ̀rọ̀ fáwọn sàábì rẹ̀ fáwọn ìjọ rẹ̀ fàkàràjà àlàkọ́mi fàṣàrà ìléyìí ansábìhù bukratan wà àṣìyà ọlọ́run ní kó má sọ̀rọ̀ ó sì fẹ́ ṣe wá àti fáwọn ìjọ rẹ̀ pé ẹ máa ṣèrántí ọlọ́run ọba pàtó jáde ó sáyìn ó fún ọ ní sáyìn ni kò sí bẹ́ẹ̀ ṣe fún ẹ̀ ń sáyìn ntí ẹ̀ ń fún ẹ̀ ń sáyìn yóò tù wà lọ́kàn èèyàn bẹ́ẹ̀ náà ni ẹ̀ ti ń ka fátíhà so ntí anabi Zakariya ṣe wọ́n rí i pé ọlọ́run ti ní kó máa sọ̀rọ̀ so kò sí hanifa yìí ni pé kò sí ntí ọlọ́run ní kó máa ṣe tìgbó kò sọ̀rọ̀ finland ó dákẹ́ ni wàá ha ìléhi ansabihu bukratan wà á ṣe yàn so ẹ̀rí nu tó tún àti pé ní béèyàn bá tó dákẹ́ tí ń wò bí Ibrahim ṣe ń wò ní ìsìn kò ka fatia o torí kò sí bẹ́ẹ̀ yọ̀ ṣe kà á tí bá ń ka jẹ́jẹ́ tí ń ka jẹ́jẹ́ gbogbo àná ká dán wò èyàn ò lè kà á jẹ́jẹ́ pẹ̀lú ahọ́n rẹ̀ kí ètè ọmọ òfun yóò òfun ìǹtí dàbí tẹ́lẹ̀ kìlọ̀ sọ pé ní wàlẹ̀kẹ̀rọ̀tù lẹ́tì yusiru bí a fi sọ láti kúlù ha gbogbo orun ni báà jẹ́ ọ̀ràn yẹn báà jẹ́ náfìlà híyá bìtàríkì lìsáàni ká máa jẹ́ kí ahọ́n wa kó máa múfù pẹ̀lú kí ni bìtàkálùmí bìlkùrán pẹ̀lú alukùrán wa. wà á pé wà ma aljaharu èyí táwọn wíjákè fàáyín yusmi anafsawo the lowest nù the least tẹ̀yàn lè ṣe nínú jáàrù ni pé kéèyàn máa jẹ́ ká máa kéwú jẹ́bi pé ní ìwọ tó ń kà á ọ̀ọ́gbọ̀n tó ń kà fún rárá rẹ wà máa ń yẹ̀lì ẹni tó sọ alẹ́gbẹ̀ẹ́ náà wà pé ní àǹtí ń kà ní bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin arrahman rahim maliki yomidin mo gbọ́ nǹkan nǹkan mo sọ wípé ní sábà wà nùrùn ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi yóò gbọ́ nǹkan nǹkan nǹkan wàhádàwó kọ́lá bí wọn bá jọ nìkan náà kó kà bẹ́ẹ̀ wàlmáràtú dùnà rọ́júlì fi jáàrì lápẹ́ nínú jáàrì ni obìnrin kò ní gbóhùn sókè tó ọkùnrin àmọ́ òun náà tó sin òun náà sàá wàmọ́ ń tẹ̀lé ha òun náà gbọ́dọ̀ jẹ́ kí kó gbọ́ nǹkan tí ń kà ẹni tó sì wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà lóbìnrin òun náà gbọ́n pé ìyá alágbájá tó kà ní táwọn bá di pé kí ló kà ìrẹsẹ̀ fún bàtà ká fáátì àtàn sura tí wọ́n kà ní. nti ètò àlàyé nípa kíka alukur'ani onáànù. ara pé ìtàrántí nínú masáìlú fẹ̀kẹ̀yà tó ta alákọ̀ mọ́ suratu fatiha nù pàápàá jùlọ nípa kíka kéwú. ẹ̀sẹ̀ wáyé ìta sọ láti yìí ká kó fi kún nínú ẹ̀kọ́ tìláwà tilawatul Qur'an ah, jarati al'ada kódà nínú eh, ẹ̀rí náà nínú al-Qur'an ní àbí nínú sunna tilawatul Qur'an àti qira'atu al-Qur'an bi ma'na wahid ìtumọ̀ kan náà méjèèjì ni ṣùgbọ́n tá a bá kíyèsí nínú al-Qur'an àdìpé lọ́pọ̀lọpọ̀ gbà lo tó bá lo tìláwa àbí rẹ̀ kárí ju eh, ìrun ni. pápẹ́jọ́ ni suratul eh, suratul. بقرة ماذا هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم منه صلاة من الجمعة نصرة صلاة الجمعة هو الذي بعث في الأميين رسولا آه، منهم يتلو عليهم آياته ويزكيهم الإمام القرطبي رحمه الله طيب يتلو عليهم آياتي يتلو أي يقرأ قال التلاوة والقراءة بمعنى واحد ثم قال يتلو عن آياته قال أي القرآن هذا يعني كوا نصرة بقرة نا أكني تلاوة نا القرآن القرآن اللو تلاوة فين تي يروني القرآن صحيح فيني alima annakum lan tusuha fataba alaykum faqra'u ma tayassara min alquran faqra'u ma tayassara min alquran ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ̀síwá pé ẹ tẹ́ bá ń kírun èyí tó bá rọ̀ yín lọ́rùn ẹ̀ka wọ́n á rí i pé nínú òrun quran ló kẹ̀ra à nínú tìláwà ọ̀mọ́mọ́n quran ló nínú kí wọ́n kà lẹ́yìn ibẹ̀ tí ì fi irun quran ló tìláwà bẹ́ẹ̀ náà nínú hadisi náà la salata liman lam yaqra' bi fatihati al so bàbá ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí so nínú ìrun kẹrà nínú kárìjù ìrun tìláwà ni but umuman gẹ́gẹ́ bí imam Qurtubi fi sọ at-tilawatu wal-qira'atu bima'na wahid ìtumọ̀ kan náà ni méjèèjì ni so àkàtọ́ wa fi àkíyèsí ara wa sí àdábù tìláwà wà àdábù wà àdábù al pàápàá jùlọ nù rọmọdán yìí àti lẹ́yìn rọmọdán náà gbogbo ìgbà tá a bá fẹ́ máa ṣe tìláwà tá a fẹ́ máa ṣe qira'atul Qur'an ẹ jẹ́ ká kíyèsí kínní kan. Ah, Qur'an yìí pé ní qul ud'u Allah aw ud'u Rahman ayyan ma tad'u falahu asma walahu al-asma'u al-husna wala tajhar bi salatika wala بها وابتغ بين ذلك سبيلا وغيثني ولا تجهر بصلاتك ماما ìkẹ́rà ní sọ̀lá tó ń bẹ̀ wọ́n ní pé wọ́n pariwo bígbà tí bígbà tí nǹkan rọ́ lóyìn wala tukhafit biha bákan náà wọ́n tún wá ka débi wípé ní à kódà la yakadu linsanu yasma ma taqra èyí ò tiẹ̀ nífẹ̀ẹ́ gbọ́ nǹkan tí tọ́ǹkà yìí wọn sọ pé ní wàá bùtàgì báyìí náà dáríkà sẹbi láàrin àṣejù àti láàrin àṣeètò ẹni ọtí máa ka kùránì rẹ mm. hmm, sọ́tù yónus jazakumullahu khairan sọ́tù yónus láàrin méjèèjì bẹ̀ni kí kéèyàn tó máa wá kùránì rẹ mm. ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ọ̀nà ẹ̀kọ́ ẹlẹ́kàtà wọn pè ní pé sírù ni pé ó gbọ́dọ̀ máa jẹ́ bitaharuki bilisan bitakalumi bilquran ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn rí pẹ́tọ́ máa ń ka kùránì ẹlòmíràn sí kùránì báyìí yóò sí kùránì kùránì wàá jẹ́ lóòótọ́ o but ó ń scan ẹ̀ ní pẹ̀lú ojú ẹ̀ ojú scanning nìyún yóò máa fojú tọ̀ yóò máa fojú tọ̀ èyí sọ bó ń scan ẹ̀ nàbí yíyún kéré tìláwà o kò ní ní ládàá nígbà téèyàn kàn ń téèyàn kàn ń tó ń chìtà rẹ̀ ní o òjíṣẹ́ ńlá sọ̀rọ̀ àfọ̀nsọ̀ yìí pé ní فله بكل حرف عشر حسنات لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف gbogbo tí a bá ń ka kan aláàfin kọ̀ọ̀kan láàdá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá ni kó lè bá a wáyé wa ànẹ́sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ pé ní arábìtàn wí kèsì pé alif laa mim ẹnu gbólóhùn bá a ṣe wí ńlá sàn bí báyìí lè wí ọtí wí aráàfin mẹ́ta yìí ni kó ti ń láàdá ọgbọ̀n báwọn àmọ́ ẹni tó bá fojú scan rẹ̀ àpéyìn kò kò ká o ẹni tó bá fojú scan gbogbo alukuran látòkè délẹ̀ subhanallah ó kàn nígbà tí yẹn kàn ọlọ́mọdé ká ká àsìkò ṣòfò ó kàn fi àsìkò ṣòfò ní o kò ní ní ládàá tìláwà torí pé tìláwà ni pé kéèyàn ó ké bi tàhárò ké bi lẹ́sàn káhán máa nǹkan tí ń wí àhán ọkọ máa nǹkan tí ń wí kọjá yíyún kọ́dà àgbà tí èyí jáde kọ́ni dín wíkan yóò kà máa wò ó ni ó lè ránjú mọ́ kúránì kan pé ní ọkàn rẹ̀ ti kúrò nílọrin gan ó ti débi tọ́lá ní kó dé sọ ẹ̀dá kan jẹ́ ká kíyèsí eléyìí náà nígbà tá a máa ń ṣe tìláwà wa àkíyèsí míì òun náà ni àwọn mẹ́mbẹ́ wọn ò ní scan ẹ̀ lóòótọ́ àmọ́ nǹkan ń wí kì í ṣe pé èèyàn ń ṣe tìláwà kì í ṣe pé ń ṣe kẹ̀rá èèyàn ń kùn الضالين من ìyẹn ń kún nìyẹn o ó ń kún yòmùyòmù ìgbà tí funfun ń kún ìgbà tí ṣe ń kún nìyẹn o eléyìí náà kò ka Kùránì o ìwà ẹ̀dàkùn ẹ̀jẹ̀ ká kíyèsí o ẹ̀dàkùn ọlọ́run yóò gbẹ ẹ̀sìn wa lẹ́sìn fún ẹ má jà á kánjú ọ̀la ẹ má jà á kánjú òun náà nígbà míì ń bẹ àwọn ọmọ ìyá wa lómi ò ní wípé ẹ wá ṣe la ilaha illallah ẹgbẹ̀rún àwọn mi wà ní tẹ̀sùbá tí ó gún gbọ́nà gbọ́nà wọ́n ní tẹ̀sùbá ẹlẹ́gbẹ̀rún nù tó bá ní pẹ́ ṣe fatia ìgbà mi tẹ́ bá ń jòkó tẹ́ bá ń wò wọ́n gbà mí báyìí ní pẹ́ ẹ ṣe la ilaha illallah mẹ́wàá ẹ̀yin tẹ́ bá wá jòkó tì wọ́n kódà ẹ̀ ní ti ṣe la ilaha illallah méjì àwọn ti ṣe muhammadu rasulullah àti parí ẹ̀ ìmú nkúta ń gbọ́tà ń wí ní kẹ̀kẹ́ jòkó àti la ilaha illallah wò abẹ́lómi ẹ̀ máa wọ̀ wọ́n yóò jòkó lọ́wọ́ pẹ̀lú tẹ̀sùbá ńláńlá bàbá ńbá tó gbé kalẹ̀ ló wà lóhùn ti ṣe ẹgbẹ̀rún kọ́ra tí yàn bá ń wí bí yàn bá wí dáadáa dáadáa kò lè tí ì wí mẹ́wàá tán dáadáa àwọn onípa àwọn ti ṣe ẹgbẹ̀rún ẹ mọ̀jà wa torí ọlọ́run mọ̀jà tara wa àfàfà kan láwọn èèyàn wọn ní pé ní àpé rárá ẹ̀yin ò tí ì wà sọ́là ni ní pé ẹ̀ tí ì dé ibi tó yẹ káwọn kẹ́kẹ́ dé irú wà sọ́là bẹ́ẹ̀ sì ni àwọn tọrọ rẹ àtọrọ rẹ o kí ẹ máa tanra ẹni nù o kó máa wí nǹkan kan kó máa ní pé ntọ́kàn yín bá ti wíwùn tẹ́ bá ti ṣe láàyè láàyè tẹ́ kẹ̀kẹ́ one thousand tẹ́ bá ti ń ṣe ntọ́kàn yín bá ti wí pé wíwùn náà lẹ́ ti wí. àdásà ni kọ̀lì bí àrùn rọ̀bì lọ́n sọ wa ń bẹ̀ yóò ń mẹ́jà sanra wa o kò sínú ìlànà ìsìlámù o àyíká pé la ilaha illallah ẹyọ kan lè yẹ bá lè wí kó wí kó farabalẹ̀ wí mẹ́ta ló bá lè wí kó wí kó farabalẹ̀ wí márùn-ún ni kó wí kó farabalẹ̀ wí la yukallifu Allahu nafsan illa wusaha kùránì wallahi ẹ̀sìn tó rọrùn ni ad-din al-islam yusrun wa lan yushadda ahadun al-islam illa illa galabahu ad-dinu yusrun ad-dinu yusrun wa lan yushadda ahadun ad-dina illa galabahu ànábì sallallahu alaihi wasallam islam ẹ̀sìn tó rọrùn ni gbogbo ẹni tó bá lòun ó mú un lè kó kó kó òní ó rẹ o aláì kò ní rẹ ẹ̀sìn tó nípa báyìí adápàjẹ́ kí kákíyèsí àsìkò kuran láwà yìí ọ̀sùn kuran láwà yìí ẹ jẹ́ ká kà á bìtàhárókì bìlìsàní kí ahọ́n wa kó máa wí dáadáa ká fi wí al-ibratu bilkayf la bilkam ètò dáa ni pé bó o la fi tà á tó dáa sí kìdí pé ká kà máa fojú skáàni àti ká kà máa kàn yọmọyọmọ ká wá ní ká ti sọkọ wá ní kan kalẹ̀ méjì kalẹ̀ mẹ́ta kalẹ̀ kíkan kan mọ́ àníyànjú ọlọ́run sọ wà níbẹ̀ láàkàn ọ̀ṣọ́ ọlọ́run ọba sọ eléyìí náà sì ní bákan náà nínú ọ̀run náà nínú ìran the more bá ṣe ń kéwú sí bẹ́ẹ̀ láti ní ládá sí níjọ́ gbàtà gbà kéékèèké kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn kéékèèké ń gbàngàn náà àwọn ìmáàmù kan bẹ láti ka fatiha tán fatiha wọn náà sì ń dọ́ọ̀lì gbọ́ Allahu akbar alhamdulilayi laali ẹ gbọ́ alhamdulilayi ẹ gbọ́ làdọ́ọ̀lì sẹ́lẹ̀ bá fi ṣe àmì lẹ́yìn rẹ̀ yasin Allahu akbar múndíá màtáni Allahu akbar tọ́ha Allahu akbar hami Allahu akbar yasin Allahu akbar subhanallah alazim. Allah adúpẹ́ fún ọ alhamdulilayi. الله أكبر كبير الحمد لله رب العالمين الله أدك وفو أدك وفو اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك sọlọ́n wá sí ọ̀run fáà lónìí àìpé ní àwọn àǹsí kùránì ààfin kí á sámú àtànulé wa àìrìpọ́pọ́tọ́ sí wa aláàpọ́tọ́ sí wa alhamdulillah ọlọ́run nasaluka ya allah karim an tudima alena ni amaka aljazila ọlọ́run akun àwásọ̀rí pẹ̀lú ọlọ́run ọba kúrò níbi zawali níma rẹ̀ ọlọ́run ìwé dàpọ̀ jẹ́ ká kíyèsí eléyìí èyí tó tó kù lábẹ́ pẹ̀rọ àná ọ̀nà wípé bàbá wa ka fáti àtàn pàápàá jùlọ nínú ọ̀run náà so wàlá dọ̀ọ̀lìn a ṣe àmín ọ̀nà méjì òun náà láti lè gbà ṣe àmín nípa yẹ pé ní àmín pẹ̀lú ká má dá alifu tó wà ń bẹ̀wọ̀n tí ó máa jẹ́ àwázínú fa'il aláwázínú yasin yasin fa'il amin àmì fún mímú ń ṣáda o amin a máa dá amina because. Eh, madu arúgbóni sukun òun eléyìí lọ́dọ̀ àwọn àfàwọ̀ ní eh, tajwidu akramakumullah amin ah, arúgbóni ah, a a alif àkọ́kọ́ àti pẹ́ni amin kò ní ti ṣẹ́dá lórí eh, mímu àti pẹ́ni aláwásínú yasin àbí fa'in bákan àbí ọ̀nà kejì tá a tún lè ṣe ni pé amin hamza láì ní mọ́dù hamza amin fàáyín àmín lẹ́nu ọ̀nà méjì ìmọ̀ àmín áwọ̀ àmín àmọ́ àmín pẹ̀lú sádà lórí mímu eléyìí alimami Qurtubi sọ pé ní ẹlẹ́sàbí pàṣẹ ní pé kò kò dáa tó èyí tá a máa wí ni pé àmín láì sádà ń bẹ àbí àmín láì ní sádà bàbá sì takafati kírun tàkàfàtì àtàn gbogbo wa láàwì ìbáàjẹ́ oníkèwú jẹ́jẹ́ ni ìbáàjẹ́ ìrun táǹkèwú jákè ni àáwì àmín pàǹtàbà ń kéwú jákè ni káyọ̀ olùkọ́ ní òwú yìí àmín rẹ̀ jẹ́jẹ́ lápẹ́ nínú táǹkèwú ni gbogbo wa láàwì àti ìmáàmù ni àti ẹ̀wẹ̀ ìmáàmù gbogbo wa láàwì àmín tọ́lọ́ lẹ́yìn sunna anabi sallallahu sallam anabi sallallahu alayhi wa sallam máa wí àmín àwọn ìròyìn náà máa wí àmín ó sì tún sọ pé ní gbogbo ẹni tí wọ́n bá ṣe ámì lẹ́yìn ìmáàmù wọ́n sọ pé ní fàyìdà kọ́ọ̀lì ìmáàmù àmín fàyìdà kọ́ọ̀lì ìmáàmù wàlá dọ̀ọ̀lìn fàkúlù àmín fa inna man wáfakọ ta'minuhu ta'min al-mala'ika غفر له ما تقدم من ذنبه so eléyìí náà ká tó fàkíyèsí ara wa sí i ẹ dákọ̀ ẹ jẹ́ ká kíyèsí máa rọ́pútà àlànà rọ́pútà. subhanallah òṣìṣẹ́ ńlá mahamud sallallahu alaihi wa sallam sọ pé ní bó ṣe rí nu àwọn àgbàlagbà wọn sọ pé ní àyídàgbà máa ṣàwó ara nǹfààní alhamdulilah ara nǹfààní lójókòó ayé yìí náà nù ara nǹfààní lójókòó yìí náà nù alhafizu imamu ní kókó ra àwọn tí àhàdísùn ní sì ń bẹ lára àwọn àtìláàbù kìláàfù àwọn àyèmà gan wọn pè ní فمن لا محمد صلى الله عليه وسلم فيقيني فإذا قال الإمام ولا ضالين فقولوا آمين فإنه فإن من وافق تأمينه تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه إذا قال المصلي ولا ضالين àwọn màláìka náà wọ́n ń ṣe àmín wọ́n náà ń ṣe àmín ọ̀bọ̀lọ́mọba wa sàánú èèyàn tí àmín ẹ̀ máa mú mọ́ àti máa mú ní sọ́sẹ́ dídé ta màláìka ọlọ́run ṣàforíjì ẹ̀sẹ̀ àbẹ́lẹ́ ọkọ̀ lọ́kọ̀ fẹ́ẹ́ sọ̀kọ̀ ó fẹ́ẹ́ sọ̀kọ̀ ń gẹ ẹ̀ àánú rẹ̀ òbí iléyìn mo ṣe mo ṣe rí nu torí ń dà nínú fatiha àánú ọ̀run ìṣe àmín lẹ́yìn fatiha àákájù ó kan pa ìmáàmù ó wí ìrọ̀ ìmáàmù ó wí ẹ̀ lóòótọ́ nínú mọ́tàrí indal malikiya ni wípé ìmáàmù ò ní wí wàlà kò ní wí àmì ní tiẹ̀ àwọn sọ pé torí nǹkan tánàkì ọ̀sán wí ni pé ìdá kọ́lá ìmáàmù wàlà dọ̀ọ̀lìn ẹ̀yìn wọ́n sọ pé wàlà dọ̀ọ̀lìn fà kólú àmì ẹ̀yìn sọ pé àmì ṣùgbọ́n àsọ̀híhó khilafu dhalik èyí tó rìnlẹ̀ ni wípé àti ìmáàmù àti èrò ìmáàmù gbọ́n ni ó jọ wùtorí pé ó ń ṣe ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run àtọ́lá rẹ̀ kó máa bá òun náà máa wí àmì yóò wí wàlá dọ̀ọ̀lín yóò tún wá sọ pé ní àmín then sunna ni pé ká wí kí yẹ̀rọ jòl masjid kí masalasi ó mi títítítítí àmín but múra tí ń gbà kan pàtàkì wà ní Saudi ọlọ́run kó bá ní kẹ́ gbogbo àwọn alálàjì Nàìjíríà ọ̀kan lára àwọn àfa wa àtọ́ba ti wá dé nọ́ọ̀sì kò hajj tó bá ti adé kílásán ní kó wallahi hafizallahu hujjaja nàìjíríyìn pé tábà ti dé ẹ̀ẹ́mẹ̀pára Nàìjíríà ti wọnú wọn ti wà ní haramu pàápàá jùlọ àwọn ará Èkó tí màá ń bá sọ pé ah, wàlá dọ̀ọ̀lì wọ́n ó wí tí wọ́n ní kò wà láì kánú yuzakiruna ní ìsúnnàtì ní sàlàsàlà ìláyà ní sàlàsàlà ìgbà wa ni pé ní àwì àmì tí mọ́sálásí ó mì àwọn alájẹ nàìjíríà dúpẹ́ fọlọ́wọ́n bá wàlá kejì gbogbo kan láàdá sí o àdá sọ́pọ̀lọpọ̀ nǹkan wàlá ìmúra ti pé ọ̀kan lára àwọn àfa àwọn tó ń kọ́ mi nígbà tá a fẹ́ ní kò lé ẹ̀ ní jamiu islamiyah ọmọ àwí bẹ́ẹ̀ ti máa ṣàdúrà fún àwọn alájẹ nàìjíríà lọ́sàn-án ilẹ̀sàn rèé so ká ká ká gbìyànjú ká maintain sunna ká máa wí pé àmì ọ̀tẹ̀kẹ́sẹ̀ pé àtúnwá pariwo ní pariwo tí yóò pa wá la o abutage bayna dhalika sabila uh, then àti kì í bá ṣe nínú ọ̀run pé à ń ka fáàtíà bá ṣe jòkó yìí nísìnyí tá a ka fáàtíà ó dáa ká ṣe àmì ká ṣe àmì náà nínú ọ̀run ọkàn pa kì í ṣe nínú ọ̀run kì ṣe nínú ọ̀run àákàn wa ń kọjá lọ agbọ́ tí àwọn nǹkan kan fátíhà agbọ́ sí ti wa ó dáa káwa náà ṣe àmín so nínú nǹkan táwọn afárá pé ní yustahabu liman bi khariji sọlá ayu àmín lọ́la pé àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ àmín nù so bẹ́ẹ̀ bákan náà ni gbogbo àdúrà wa gbogbo àdúrà wa tá a bá ń ṣe ó dáa súnà ní ká máa ṣe àmín torí pé wọ́n bí anú sọ̀rọ̀ ń pé kí ni túmọ̀ àmín ìtumọ̀ rẹ̀ pé ní Allahumma if'al Allahumma if'al pé tá a bá ń ṣe tẹ́ni tá à ń ṣàdúrà tá à ń tán wà ní ìjòkó tá à ń ṣe ámì ẹni pé ní Allahumma if'al inni da'in inni da'in fa aminu sọmi àyè ń ṣàdúrà yìí náà ẹ máa ṣe àmì ìtumọ̀ ẹni pé Allahumma if'al Allahumma istajib ọlọ́run gba wa tó ọlọ́run kó àpò aláàkànṣe rẹ̀ kó sàlékún gbígbà àdúrà fún wa aláàánú ọlọ́run ọba èyí tí a sì rántí wí náà àkàmù tàbí ó yẹ kí a mẹ́nuba òun náà ní kíka fatiha kó kápá nínú ọ̀run fún ìmáàmù ìròyìn ìmáàmù àtẹ̀ntì ń dàrún kí bó ṣe kápá níbi ìran jẹ́jẹ́ bẹ́ẹ̀ náà ló kápá níbi ìran tí táǹkì wújákè níbẹ̀ kẹ̀rá ìmáàmù níbi fatia kò gbé kíra ìmàmúmù ẹni kálukú ka yóò ka títí ẹ̀ ni bàbá ń kéwú jẹ́jẹ́ ká má dákẹ́ gbagidi kárí pé ní ahọ́n wa àáfin pé aláàfin alukuran tá n ká so yíyún náà kíra tó sẹ̀ríyà jàríyà kárí pé ní à ń gbóhùn sókè táwa gan gbọ́ nǹkan tá n ká àtẹni tí tó súnmọ́ra wa bákan náà sọ pé tábà tí màá bá sọ pé wàá dọ̀ọ́lì àti ìmáàmù àti ìròyìn ìmáàmù á sọ pé ní àmín nínú ìrun wa agbára wa níyànjú pé nínú àwẹ̀ yìí ẹ̀jẹ̀ ká ká mu ní súnà pé kí fámìlì kọ̀ọ̀kan ìgbọ̀n pọ́lọ́n tẹ̀ tí bá wa ṣe nísìnyí àríwí jáde mọ́ kí fámìlì kọ̀ọ̀kan ká tún lo eléyìí náà ní opportunity míì tá a fi tún tá a tún fi increase credit wa lọ́níwájú ọlọ́run ọba tá a lè dé bá gbogbo fámìlì kọ̀ọ̀kan ẹ jẹ́ ká gbìyànjú ọkọ ìyàwó àwọn ọmọ wọn ẹ jẹ́ ká wá àsìkò tá a fi máa ní quranic recitation sitting circle tá a fi kà fúnra wa so èyí tó bá nídìí ká síkì assistance àwọn tọ́lọ́hún fún ní quranic wọ́n pọ̀ àti ní rọ́bítọ́tù hamadatul quran ńlọrin wọ́n wà alhamdulilayi kọ́lọ́n kò sanwó lẹ́sàn-án rẹ̀ kọ́lọ́n kò jẹ́ káwọn tó máa pọ̀ sí i ṣùgbọ́n kan náà la ṣàlàyé pé ní tìláwà wa náà alukur'an náà pàkíyèsí ara wa sí i pé ká ka kúránì ní farabalẹ̀ bọ́lọ̀ ń ṣe fi sọ kalẹ̀ fún iṣẹ́ muhammadu sallallahu alaihi wasallam àfẹ́ ká sọ àlùkùránì tó pọ̀ kalẹ̀ lóòótọ́ àmọ́ tá a bá sọ kalẹ̀ ní tó pọ̀ káma yìí pé ní ó dáa ká sọ àlùkùránì náà yọ kan kalẹ̀ kó sì yanjú yòóká wá rò wípé ní aka mẹ́ta tí ò yanjú lọ àṣàkíyèsí ara wa fún skani àlùkùránì pẹ̀lú ojú èyí ìṣèkèrà àwò kò ìṣèkèrà àwò kákíyèsí ọlọ́run wọlé àkànṣe ó ṣàlékún gbígbà àdúrà rẹ̀ fún wa pẹ̀lú ògùn ọlọ́run ọba tafsir wa yóò tẹ̀síwájú lọ́la àábẹ̀ láti suratul baqara bí idhnillahi ta'ala tó tí ìbéèrè bá wà insha Allah ta'ala torí pọ́jọ́ ti lọ nísìn àlèmọ́lẹ̀ àtẹ́ǹdì sí ìbéèrè pẹ̀sẹ̀ insha Allah lọ́la pẹ̀lú ògùn ọlọ́run ọba àágbà àwọn ìbéèrè òun ká tó bẹ̀rẹ̀ tafsir tọ̀la ìta bá rí kájẹ́ kí àwọn ọmọ ìyá ń gbọ́ wa níta náà kí wọ́n ṣe àtẹ̀tẹ̀ á repeat ẹ̀ pẹ̀lú ògùn tọ́lọ́run wa. ربنا تقبل منا إنك أنت السميع العليم واغفر لنا يا ربنا يا رب العالمين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم تقبل منا صيامنا وقيامنا وركوعنا وسائر أعمالنا وأقوالنا الظاهر والباطنة اللهم واغفر لنا والموتانا وموتى المسلمين اللهم اجعل الموتى راحة لهم اللهم اجعل معاناة آه، آه، آه، الفقيد تورة له وكفرة له ورفعة له أنت ولي ذلك ولا قادر عليه ولا حول ولا قوة إلا بالله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون فسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك